please. lógo kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń ṣe yìí náà mo gbọ́dọ̀ máa bẹ̀ kí n tó ní sex nínú ilé mi. ẹ eh, but kí ni big deal tó wà nínú kíni kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló le tó ìgàn pàápàá. o ṣe máa bí mi pé kí ló le tó yìí o ṣe máa bí mi pé kí ni big deal tó wà nínú kí n báyàwó mi lájọṣepọ̀ eh, really. ẹ eh, no because o ti máa ń gbé gẹ́gẹ́gẹ́ ju bó ṣe yẹ lọ because it is what it is. ah. Uh, ó ní láti fẹ̀rẹ̀ lọ́kàn balẹ̀. kémi fira mi lọ́kàn balẹ̀. yes. ṣe ìwọ ìwọ fi mi lọ́kàn balẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe. ẹ kò lè tó iná kò lè tó bọ́ ṣe ń gbẹ yìí náà. Ah, ó lè jù bẹ́ẹ̀ lọ ah. ó lè jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run má jẹ́ kó sọ̀rọ̀ ẹ lẹ́nu. ìwọ ni kó má sọ̀rọ̀ ẹ lẹ́nu ìwọ ni kó má sọ̀rọ̀ ẹ lẹ́nu nítorí ìwà ìsọlẹ́nu ló ń wù yìí torí mi ò rí ibi tó ti mi ò gbọ́ rí pé mo máa fẹ́ báyàwó mi ní ìkọ̀kọ̀ nínú ilé mo ṣẹ̀ṣẹ̀ máa máa bẹ́ mo máa máa bẹ́ káàkiri bí kí n lọ máa gbé nǹkan kí n máa fi bẹ́ kí n tó lè bẹ́ lásìkò. now tell me ó sọ bí ẹni pé òkè o ṣẹ̀ mọ́mọ́ mi ni ó ti mọ̀ mí mọ́ kínní látìgbà tó ti pẹ́ náà ó mọ̀ yí pé kínní ó máa ń ni mí lára ó máa ń kan mí lára ni. irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yẹn kí ló ń kan ẹ́ lára kí ló jọ torí ọlọ́ ok ọjọ́ wo lèmi àti ẹ ti jọ ní ìkọ̀kọ̀ kẹ́yìn nínú ilé tell me. no sọ fún mi náà. for crying out loud. olú ọjọ́ wo la ti jọ ní ìkọ̀ papọ̀ fine ó ti tó bí abi a month and a half àbí a month àti. ẹ gbà mí o oṣù kan àtàbọ̀ oṣù kan àtàbọ̀ ó dẹ̀ sọ lẹ́nu ẹ̀bọ̀ Samson ó ti ṣe oṣù mẹ́ta ó ti ṣe oṣù méjì nínú ilé tí nǹkan kò dẹ̀ ṣe ẹ̀ náà oh. kò kí ń ṣe oúnjẹ náà. ó dẹ̀ wá lé ní táìmù yẹn ni mo ṣe oṣù mẹ́ta oṣù méjì ó dẹ̀ wá lé. ok tí n bá travel nǹkan báwo ló fẹ́ ṣayé. ọ̀tọ̀ nìyẹn màmá kò travel báwo ló ṣe máa wà nínú ilé tètè mi àti ẹ̀ máa tá ní lè jọ ṣe nǹkan pọ̀ ní oṣù méjì oṣù mẹ́ta why does it make sense. àbọ̀ ah, kí ló dé tó ń tó ń tó ń stress ara ẹ̀ tó tó yìí náà ìwọ tó ti ṣe wàhálà lọ látàárọ̀ tó jẹ́ pé bó ṣe dé tó jẹun tó yẹn ó yẹ kó rọra sunrun ayọ̀ ni ó bẹ̀rẹ̀ sí gbẹ̀mí ara ẹ̀ sókè unnecessarily. ìwọ gan ló stress mi ìwọ ló fi mí lọ́kàn balẹ̀ torí nǹkan tó jẹ́ kó fi mí lọ́kàn balẹ̀ ni mò ń bí ẹ́ counseling gan wọ́n jẹ́ ká mọ̀ pé ìyàwó kò ní right láti turn offer ọkọ ẹ̀ down anytime tọkọ ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀. ok so ṣé ìgbà tí ó bá dẹ̀ wù mí ṣé kí n para mi ni ìgbà tí mi ò kí ń ṣerú ṣé kí n para mi ni. kò wọ́n for close to two two months o dẹ̀ ní kò wọ́n ẹ́. ẹ mo wà bọ́dì bí bọ́dì mi ṣe rí ni. babe stop doing this to me. I can put you in the mood that's not a problem for me. how. ah why ah, ah really I'm a man <laughs> I'm your husband I can do anything to get you in the mood. I'm sorry I'm not in the mood I am sorry ó mọ pé mi náà ti lọ ṣiṣẹ́ lọ látàárọ̀ ó mọ jẹ́ kára máa ro mí. Oh, stop doing this to me. This is close to two months. Stop doing this to me. You're hurting me. Please just try and understand me. I'm not just in the mood. I am not. I don't know. I don't want to do it. Over two months, you're still not in the mood? Goodness, two months now. Goodness, me now. I'll put you in the mood. It's okay. No, no, no. I don't want. I don't want, please. I don't want. ṣorí ah, bó ṣe máa ń gbé kinní ìgbégegegege ó máa ń yà mí lẹ́nu because kò ń ṣe pé mi àtẹ ṣẹ̀ṣẹ̀ meet ni débi tábà sọ pé òkè bóyá ó ṣe ṣàkẹ nǹkan tá ti ṣe ṣe ṣe ṣe tá ti fi bímọ kan adùn kí ló tún wà ń bẹ mọ́. adùn wà ń bẹ adùn wà ń bẹ ṣáàkì gangan lórúkọ ẹ ṣáàkì lọ́lọ́run fi sínú ẹ so ó máa ma ṣáàkì mi forever and ever ni bóyá bímọ àbá bímọ. well i'm sorry ó máa ń kàn mí lára mo dẹ̀ ti sọ yẹn fẹ́ láìmọye ìgbà ó máa ń kàn mí lára so sí máa mọ bí máa ṣe tí kò ní pin lára. no irọ́ ló ń pa because o máa wọlé síbẹ̀ tán ní ìsìn ló máa sọ bẹ́ẹ̀ dílé tó mo máa ṣe bí ọlọ́ba tó ní fẹ́ jáde mọ́. mo máa jáde tí n bá dé jáde bọ̀rọ̀ lé mi bọ́sítà fún rẹ. you. yes. Uh, well um, now wo bó ṣe ń bàbá zara ìwọ òdìdí bá lélẹ̀. tí àjòbí bá jáde ṣe kí ni nǹkan tó máa sọ kó ń bẹ̀bẹ̀ fún. ẹ kí n tiẹ̀ pẹ̀lú ti tèmi. ìwọ òdìdí bá lélẹ̀ ló wà lórí ìkúnlẹ̀ nítorí sẹ́ẹ̀sì. ẹ̀yin kan tó mímú kúnlẹ̀ ló mú mi kúnlẹ̀. Do you know what? I'm not in the mood, okay? ọpẹ́ ló yẹ kó dú ọ̀pọ̀ ní ọ̀rẹ́ ni wọ́n wọ́n àlọ́ jẹ̀bi o. Kàbíyèmí, orí ẹ̀ burú ni n gbọ́ mo káwọ́ yìí then báwo lè ṣe wọnú ọ́fíìsì mi. sleeping on duty lóde ó sùn mọ́jú. mo rò pé mo are you normal are you normal o ò kọ́lẹ̀kùn kan dédé báyìí are you sure you're fine kí ni gbogbo rọ́bìṣì yìí ná. hey out. even if I should knock you're sleepy what difference would it have make. how is that your business. To bá knock tí mi ò bá dá ẹ that means you are supposed to be outside and not come inside. step out. you don't have to raise your voice. step out. Kini. ni. ìwọ àti ọmọ ẹ ọlọ́mọ àti ọmọ ẹ kí ló ṣẹlẹ̀ orí ẹ̀ ló. ó lẹ fún ní chance kó tiẹ̀ ṣe é wò lẹ́ẹ̀kan mo ní kókó kò ṣe jáde mẹ́rin. orí yan máa pe omi ò rò orí ẹ̀ pé first o o barge into my office which is not allowed in the first place. of course court then o tún wá débi èmi tó bá mi tí mò ń sùn ṣe bó tiẹ̀ jẹ́ kó rọra fọwọ́ tọ́ mi ni ibi kíní ni mo ti ká owó ẹ̀ eh? mo ká owó ẹ̀ mọ́ ibi kíní ni na ọlọ́run ló ní mi ò sùn gbàgbé. mo rí adé. i'm telling you ah. ká ní mo sùn wọra ni mo máa ká kíní ìmọ̀lẹ́nu ni. yeah àwọn ọmọ yìí dẹ̀ burú wọ́n ti máa fi máìkì ẹkọrin lọ́n tiẹ̀ nìyẹn. irú rọ́bìsì wo nìyẹn nínú ọ́fíìsì. yéé ayé o ọmọ tó máa fi máìkì ẹkọrin tí irinṣẹ́ ò bá lànà akọrin mọ́jú fún ẹ. orí ẹ ti dàrú ẹ máa bá a sọ̀rọ̀ tí wàá pọ̀sẹ̀sọ. àwọn ọmọ tó wà ń tàn sí wọn ti yí lórí gan tó bá mú kinní ẹ báyìí wọ́n á fi síbi èyí báyìí náà máa kọrin lọ kọrin lọ kọrin lọ kọrin lọ dín. kí ni ìtumọ̀ gbogbo yẹn adé lọ nìyẹn o a mú kùrùkùrù tó bá kú lẹ́yìn adé náà máa lò lọ. bọ̀ adé ní kíní níyì kíní ìná. ẹ ilé ló máa ti máa rò yẹn n tó ṣáde orí ẹ ó di ilé wa lọ sọ́nlé ni. mo dáràn. wo ìwọ náà wò ó ṣe fún tó bá tiẹ̀ jẹ́ ẹ̀kan wò ó ṣe fún kó yé para kàkiri àwọn ọmọbìnrin pọ̀ ń ta tán lé ẹ kiri. kò lè wọ́ọ̀kì kò lè wọ́ọ̀kì ó ṣe gan mo appreciate. gílé jẹlẹ ah. gílé jẹlẹ anyway um, mo ti dé ọ́fíìsì ẹ tẹ́lẹ̀ eh, mo rí pé òun sùn ah, ó normal ó ti rẹ ọ̀rẹ́ mi nìyẹn tí n ṣe tán máa padà nǹkan tí mo sọ fún sẹ́kítírì ẹ̀ nìyẹn so um, báwo lànà ah. àná dùn èé wele yé bá a ti fẹ́ kó rí náà nìyẹn. bẹ́ẹ̀ náà lórí èmi làwọn oníyọ̀ sí. wọ́n ti parí ẹ̀ o. ẹ of course ọ̀nà ò gbàgbé rárá ah Samson má sọ fún mi pé o ò tún lẹ́nìtìn pẹ̀lú màmá. gbogbo bá ń jẹ́ tọ́lọ́hún. mo kà sílé mọ́jú ni. Ah. ok ok ok ó mọ nǹkan tí mo rò ah. ó dàbí pé ìwọ ló ṣe nọ́mà pẹ̀lú ìyàwó ẹ̀ èyí ah, ò ṣe ó mọ̀ pé wá gbà kàrà wá gbà dùndú lọ́mọ kéékèèké fi mọ ojú èèyàn tí ìwọ náà bá ṣe pẹpẹ fúrú kó tó penetrate of course woman yìí náà ń ṣèyàn bẹ́ẹ̀ ó máa aláwẹ̀ nígbà tí òun ṣe pé ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ra yín ni. ìran pẹpẹ fúrú wo ni mi ì tí ì ṣe fún náà torí èmi gan fúnra mi mo ti jókòó mi rí kù nìbọn ro tún gbé gba ọ̀nà míì tó máa wà romantic kò ń ṣe pé wọn náà kàn máa báńjì tu the room àwákàn nígbà ó yá mo fẹ́ ní nǹkan pọ̀ pẹ̀lú ẹ̀ kó work now wà ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ní stage by stage tó máa fi délẹ̀ lérí ó get. mi ò rò pé tó ní nǹkan kan tí mi ò kí ń ṣe o but kò sí wàhálà. ọ̀nà I pray to see you. My love. My love, my love, my love. This is love in the making. This is love. I love you. I love you, baby. okay, so what is going on here. Love. Love is going on here. Love is what I see. <laughs> I just want to use this to tell you how much I love you and how much you mean to me. Oh. Flowers, candles, wine. I love you. I love you more. Mm -hmm. <laughs> This is really nice. Yeah, it is. <laughs> right here. With no doubt. Cheers. Cheers, baby. You are the most beautiful thing that has happened to me in this world. <laughs> mm -hmm. so, baby, what's going on? Ainda estávamos drinking, então. Okay. We drop the cap. Get on the bed and look into my eyes and screaming my name right on that flower with I love you will be the most precious thing. India <laughs> could feel like a real woman. I can't wait to have you. <laughs> ṣọ́rí àtìgbà tó ti ń kó sílé tó ti ń kó síta tó ti ń lọ tó ti ń bọ̀ látàárọ̀ I knew what you were up to mo ti mọ̀ wípé ibi tí story ẹ̀ máa padà end sí rẹ̀. sound for good babe. like seriously. Mm-hmm. but something ìgbà wo kọ́kọ́ ló di sex addict. addict. yes addict. addict. yeah. ṣé o mọ àwọn tó pè ní addict ṣá. Yeah? àwọn tí wọn bá lè do without sex on a daily basis ló ń pè ní addict i am not one of them. albert jọ kí ni nǹkan tó fi yàtọ̀ sí wọn jàre. i am different and you know it. no ó yàtọ̀ because almost every night ló máa ń disturb mi fún kinní asif wípé daily food ni kí ló ṣẹlẹ̀ gangan ìgbà tá a kì í ṣọmọ kékeré kò dẹ̀ ṣe pé mi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níbi tá sọ pé ó ń gùn ẹ̀ nǹkan tá ti ṣe ṣe ṣe ṣe tá ti fi bímọ fún kí ni nǹkan tó tún kù ń náà kí ló wà ń bẹ̀. <laughs> like to be more you are my wife you are my woman and you have a right to make you feel like a woman all the time and that's all i'm doing that's all i do. i know i know i know that but at least àwọn ọgbà tí ò bá ti wò ó dà ó yẹ kó mọ try láti understand. <sighs> well do you know what. I'm I'm not I'm not interested. I'm not just in the mood tonight, okay? so you have to go through all this stress just because you want to anyway thanks for the wine I'm really tired. In fact, I'm exhausted. Bí mo ṣe wà yìí, ló bá pa mi wọ̀ mí. Gbogbo ẹsẹ̀ mi wọ̀ mí, gbogbo tán mi ló mí, you know. Tó bá gbé gbogbo ọmọ dàbí ìgbà tó ń punish me, I just want to see you, okay? Gbogbo àwọn decorations ẹ̀ yìí, ṣé o fẹ́ pààkì fún ẹ̀yìn àbí kí n lè pààkì? Ugh. bàbá mi pa náà. Mm-hmm. Yeah, I'm ready. Oh, okay. I'll talk about the a little bit of lunch. Oh, okay. No problem. but um, sọ fún tomorrow bá next time come out and show the sí ọ́fíìsì mi mọ́ because the last time tó gbóúnjẹ show the low one, that's somehow to me. all right no problem má bínú nítorí pé We will see around the yẹn ni. okay it's all right. so have a wonderful day. thank <sighs> stop stop something stop. Oh. stop. please please do this. Samson. This is uh, really, uh, it didn't get out of hand. Okay, just, just this once. No, no, but that's a quickly. I, I don't mind. It really lasts me for another one month or two. Like, seriously, Samson? Actually, it nítorí um, common sex It ṣe ń. Not uncommon. Nǹkan tó to to tó tó papọ̀ mọ́ kí ni ojú ojú common lọ. Please. Hey, but Samson, for crying out loud, ọjọ́ wo ló fẹ́ she will believe that. Eh? Oh, yẹ kó ti wà used to it now. Ah, mo pé kíní yìí wọ́n á now how many times ni mo suffering? And besides, I don't besides àárọ̀ kùtù la today is monday. it doesn't matter. it matters Oh, báwo She ṣe máa fi irú ìṣekúṣe a bẹ̀rẹ̀ ọjọ́ ajé tó bá fi irú nǹkan báyìí bẹ̀rẹ̀ ọjọ́ monday definitely ìranù tó wọ́n máa ṣe kiri tó wọ́n máa ronú ẹ̀ láti ṣe throughout the week rẹ̀. mo ń ṣèṣekúṣe you are my wife you are my woman mo ń ṣèṣekúṣe okay you dey mind mi ò mind èmi ni mo ní èmi ni mo ní ilé iṣẹ́ mi okay I can I can choose to cancel gbogbo appointment mo ní ní wíìkì ma cancel everything èmi ni mo ní iṣẹ́ mi now it's my company. lórí nǹkan tá à ń sọ̀rọ̀ nípa yìí. yes. <laughs> do you know what okay just get up get just get up first please ọ̀ gbọ́dọ̀ bá wa báyìí just get up kò ní tó yìí now. okay fine so okay can we. well. Can we do this? Uh, no, this is just too early. And besides, èmi not on jáde, you know, We can do that and freshen up all over again. No, ah, let's not go over this again. Please, What my lọ, What my lọ bí iṣẹ́. Ó yẹ kó lè tó yìí what is it? It's just the common sense. Have a good day. but really ṣó lè tó ìṣá tó dẹ̀ di pé Samson bẹ̀rẹ̀ sí ń gbọ̀n lórí nǹkan tí ò tí ò nítumọ̀. ọ̀sẹ̀ níyì how long ló fẹ́ ṣe gbogbo nǹkan báyìí dá ah. I don't understand. ẹ̀rọ kò yé mi o tí mo bá ló yé mi mo ń parọ́ tọ́ra mi o ọ̀rọ̀ ìyàwó mi ò yé mi rárá rárá mi ò tiẹ̀ gbọ́ rí ibi tí ìyàwó lé tó ti tó ti tó ti ń kanra tọ́kọ ẹ̀ bá fẹ́ bá ní nǹkan papọ̀ how can o wá rí sex gẹ́gẹ́ bí punishment ọ̀rẹ́ ò yé mi o. ṣorí tí bá ní mi gbọ́ irọ́ ni mo fi pa ó sọ fún mi bọ̀ tí mo rò pé ó ń ṣeré ni <laughs> how come tóbìnrin máa wà láyé tó máa máa sọ pé òun máa wá forun du ọkọ òun ah. mi ò gbọ́ rí o láyé èsì kẹ̀dẹ̀ ni ayé èsì ti burú já ìtọ́ yẹ pé àwọn ọkùnrin bó o lọ́mọ wọn gan bó bọ́ra lẹ̀ ń hòwò gan wọn ní ẹ̀ òun wá lórí kò ní fìlà ọlọ́run ní jí ó pẹ́ kó tó yẹ ṣá that's just my prayer for her. ẹ wò torí ẹ gan ni mo ṣe wá màá bóyá kẹ ẹ bá mi pè é kẹ ẹ bá mi jẹ́ kó mọ ewu tó wà nínú nǹkan tó ń ṣe torí ó tàn bẹ́ẹ̀ ni pé èmi ò rí àwọn mi gẹ́gẹ́ bí ẹni tó rí kinní gẹ́gẹ́ bí ìṣòro kí n fẹ́ bẹ kí n fẹ́ bẹ ní nǹkan papọ̀ wàá dẹ̀ máa déédéé kanra èmi dẹ̀ lóṣù méjì mo lè má ṣe nǹkan kan. bẹ́ẹ̀ ni. oṣù méjì kẹ̀ ṣé kìí ṣe pé ó fẹ́ kó ṣe nǹkan kan fún un tó respond ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣá. ẹ wo àǹtí ṣẹ́rí àbúrò yín ni mi ò lè bá yín jiyàn àmọ́ nǹkan kan dá mi lójú pé kò sí nǹkan tó fẹ́ tí mi ò kí ń ṣe fún un mi ò rí nǹkan tíyàwó mi lè béèrè lọ́wọ́ mi tí mo máa fà kíkọ́rí pé mi ò ní ṣe fún un ó possible. jọ ìwọ ni máa ṣáàbẹ̀ má bínú ṣáàfiyèdè mú wàá rí changes láìpẹ́. inú mi á dùn inú mi á dùn nítorí tá a bá wí tán sí ó máa ní ẹ mo tún ti lọ bẹ̀rẹ̀ sí rojọ́ burúkú kiri kò dẹ̀ mọ̀ pé bó ṣe máa da láàrin èmi àti ẹ pé mi ò fẹ́ jà mi ò fẹ́ wàhálà ni mo ṣe wá ń fẹjú ẹ̀sùn tí mi ò bá nífẹ̀ẹ́ mi ì ní ṣe gbogbo ìtẹ̀mí ṣe yìí o. wọ ṣáà má bínú tó bá sọ pé ó wá fẹjọ́ sùn ó lálàáfin sùn ló ṣe wá rìpọ́ọ̀tì ẹ̀ náà èmi ò dé mẹ́ńtò fi ti ẹjọ́ òótọ́ ni mo sọ arúgbó ṣogeri bàbá àfíìsì bó ṣe rí tí ò lè rìn dáadáa tó ṣe jẹjẹjẹ àyè ń ṣe dàárọ̀ ọ̀la Ah. yes at his age at eighty. Ah, kò sí problem. irú ọ̀rọ̀ ló ń wò ló sọ lẹ́nu ọ̀rọ̀ tí ò make sense ló ń sọ tínú ẹ̀ tó ń dùn lẹ́nu ẹ̀ it's not funny báwo ló ṣe máa máa forún dun ọkọ ẹ̀ ah, ah. ó fẹ́ ní ṣùlọ́kà ni nà yes jẹ́ ń sọ fún ẹ sórí gbogbo obìnrin tó bá máa ń forún dun ọkọ wọn. tọkọ wọn dẹ̀ gbé wọn ní ṣùlọ́kà eventually áńgẹ́lì Ọlọ́run máa ń sá fún wọn ni nítorí pé bọ̀bọ̀ yìí ó dìídì kó gbogbo ẹ̀tọ́ báyìí tó kó fáwọn òbí ẹ ni tó bá dẹ̀ ti kó fáwọn òbí ẹ gbogbo ìgbàkigbà tó bá lóun fẹ́ sílẹ̀kùn ẹ wọlé ó yẹ kó sílẹ̀ fún gbaragada ni. ẹ wo àǹtí mi ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ara yàtọ̀ sára ṣe ti gbọ́ bó ní kálukú ṣe ń lo ara ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àti pé kí ni Samson jẹ́ ọkọ mi fún tí ò bá lè understand mi ah, kí ló dé kí ló ṣẹlẹ̀ kò tiẹ̀ wá rí nǹkan gidi wá bá yín sọ ó wá jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀sì lásán lásán ẹ kí ni big d tó wà nínú ẹ̀. o tọrọ ni mo sọ fún ẹ ẹ ó máa ká mi lára bìkọ́sù ìfẹ́ kí tiẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ orí fóònù all i just want is come and see me mi fẹ́ ká yí ẹ bàjẹ́ ṣá. àní mo ti gbọ́ yín ṣebí nǹkan tẹ fẹ́ rí mi fún náà rèé kò nídìí kí n tún wá rí yín mọ́nà. kí ló ń sọ. ó dàbọ̀. ó máa gbà mí kẹ́bí ń bọ̀ mhm. can you imagine ìṣe ni Samson ló ń rojọ́ mi fáǹtì mi lórí sẹ́ẹ̀sì lásánlásán mhm. ọ̀rọ̀ tí ò nítumọ̀ àbí kí ni mhm. big deal tó wà ń bẹ̀ bóyá èmi nìkan mo dẹ̀ ríro bẹ́ẹ̀ o eh. because èmi ò rí big deal tó wà ń bẹ̀ kí ni nǹkan náà. mo gẹ̀tẹ̀ jọ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀ sọ ìgbà wo ló sọ pé ìwà àti ọkọ ẹ jọ ní nǹkan papọ̀ last month. We mi ò rí lè rántí bọ́ abẹ́ ọbẹ̀ oṣù kan ṣá. Ah! kí ló ṣe tó pariwo tó dé. oṣù kan one month yé mo gbé <laughs> wọn tọjà ti lọ oṣù kan. kí ló dé tó pariwo náà. Ah! ó tún kíyàn pariwo oṣù kan ló ti gbà kọ́kọ́ ẹ báyìí nìkan pọ̀ last. ṣọjọ oúnjẹ ni. nǹkan ṣe é wàláìtàláì nǹkan ṣe é. <laughs> wo wo wo ọ̀rẹ́ ti yé mi mo tiẹ̀ ti gbà pé mo ti ṣe mistake mo ti gbà pé ìwọ tí mò ń fẹjọ́ sùn ìwọ tó jẹ́ pé ṣebí ṣebí kínní ló fi ń de ọkọ ẹ mọ́lẹ̀ tí wàá máa fún jẹ lójoojúmọ́ wàá máa lo rẹ nílòkulò. nílẹ̀ tó bá ṣe wù mí mo ṣe lè ṣe mo lè ṣe láàárọ̀ mo lè ṣe lọ́sàn-án mo lè ṣe láàárẹ̀ tó bá ti ní ó ti yá ó ti yá ó ti yá náà nìyẹn kí ló kí ni mo wá ń jẹ kí ni mo wá yé fún kí ni mo wá ń gbélé ayé fún kí la má rè fún kí ni kókó bẹ̀ orúkọ tó bá ti wọ̀n ẹ́ báyìí ni kò pè mí anywhere tó bá tiẹ̀ ti ká mi mọ́ ni let's go there ni tó bá yẹ pé àárọ̀ ni ó yá o let's go tó bá jẹ́ ọ̀sán ni let's go tó bá jẹ́ lẹ́ni kí ni mo tún wá ń dúró ṣe ó wàá bọ́kọ ẹ ní ìkọ̀pọ̀ for one month ah wọ́n ti gbé nǹkan gbẹ̀yẹ ṣé kékeré ló ń pè ní. ok now see ṣé òwò believe pé bó ṣe ń fujẹ káàkiri gbogbo ibi tó ti ń ka ẹmọ yẹn o believe pé ṣé ìyẹn ni ò ní jẹ́ kó ṣe nǹkan mí níta. kò lè ṣe ni kí ló ń wá kiri kí ló tún fẹ́ máa wá kiri kò lè ṣe náà wo mi ti ẹ̀ lè gbà kí obìnrin kankan kó tiẹ̀ take place mi láíláí kò possible ah ah o wá o wá gbà kó fọwọ́ kàn ẹ́ fún one month o tiẹ̀ tún rántí gan ó dẹ̀ máa dín one month lọ́mọ yẹn wò yìí ah wo tó o bá tètè change mo ní sọlá wọ́n máa gbé nǹkan gbẹ̀yìn ẹ ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yé ẹ ah ah. ó dà mo ti gbọ́ tiẹ̀ ṣe ti gbọ́ mo ti gbọ́ mo ti ah! gbọ́ òun nígbà tí máa pariwo lé mi lórí ṣe ah! but nǹkan kan lèmi máa jẹ́ kó yé sori samson mi bó ṣe wà yẹn it hmm. was actually made for me gbà bẹ́ẹ̀ ọlọ́run bá ń gbọ́. tíyẹn ò bá join kò tí complete. sori èmi hmm. ń sọ fún ẹ èmi èmi ní hundred percent trust nínú hmm. ọkọ mi kò sẹ́nibọ̀dì tó lè gbà mọ́ mi lọ́wọ́ ọkọ mi ti nífẹ̀ẹ́ méjì you can't just imagine it ah, kò lè ṣerú nǹkan báyẹn lẹ́yìn i swear to god i trust him so much. Oh. Oh one month eh. o dẹ̀ ní just lásán lásán. no understanding láti wà ń bẹ̀. kò sí nǹkan tó ń jẹ́ understanding nínú sex ṣó ń gbọ́ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. ṣé o fẹ́ gbọ́ o tún mọ nǹkan tó máa ń excite mi bọ́kọ mi ṣe máa ń lé mi kiri inú ilé. ẹ ẹ máa gbá bọ́ọ̀lù kiri inú ilé. no àzìn bó ṣe máa ń bẹ̀ mí ni ó máa ń bẹ̀ mí mo máa dàbí ọmọ kékeré mo máa bẹ̀ mí mo máa bẹ̀ mí mo máa bẹ̀ mí. ọyìn ló ń dùn ẹ àwọn ti ọjà ti lọ wọn ti gbé nǹkan gbẹ̀yìn ẹ ẹlòmíì máa gbà ó máa replace ẹ straight ni má yà tètè máa fún ṣe ń sìn. lọ fún wọn lọ́wọ́ kí ló máa ń gbóúnjẹ mọ́jọ. ọ̀rọ̀ tèmi máa ń korò kí ló fẹ́ ẹni sí àbí tìbí. níṣekúṣe orí ẹ̀rọ olóye ń tóbi kalẹ̀ wọ́n ti gún gún gún gún gún gún gún gún ìyàwó ilé for that matter. ẹni ọpẹ́ ló yẹ kó dú ọ̀pọ̀ ní ọ̀rẹ́ ni wọ́n àlọ́ kí ló ṣe. ọtí ẹyẹ mi inú kankan dédé kó mi dùn. inú kẹ ah, ah, ṣé kò ń ṣe pé o pẹ́ kó tó jẹun láàárọ̀ má máa pẹ́ jẹun ó máa ń fa ọ́sà mo pẹ́ kí n tó jẹun rice tèmi àti ìyá ìjẹ́ kí n tó kúrò nílé náà ní close but kò dàbí kan bí kan já ìfún mi. Ah, kò ń ṣe pé ọ́fíìsì náà ti bẹ gẹ́ẹ̀tì oúnjẹ ilé ló ti jẹun oúnjẹ tí wọ́n jẹ ń lé náà. Ah, because àwọn oúnjẹ tá a máa ń rà jẹ níta yẹn gbà mí ó máa ń da system wa rú o ah, tí ò bá ti sí yẹn gbà yẹn dá mi sá jẹ́ pé nǹkan kan ló yí ń wọ́rí ẹ̀ ni okay okay okay okay let's do it this way ah something alágbára ni ẹ má sọ̀rọ̀ ẹ̀ dọ̀lẹ́ náà bóyá kí wọ́n yìí kọ́kọ́ bẹ gẹ́ẹ̀tì um, andu náà so bóyá yẹn á rí ilé bẹ̀. Mr. Samson. Yes, sir. Um, <clears throat> it is not poison. a dè sọ pé ọ́sà ni nítorí kí n tètè jẹun lò bí ọwọ́ ọ̀sàlẹ̀ ẹnu ṣe ń ròyìn yẹn eh, ohun tí ó ń ṣẹlẹ̀ ni ohun tí à pè ní testicle swell eh, bẹ́ẹ̀ ni kì í ṣe pàápàá nítorí eh, kábà àbí nǹkan kan àti kò sí yẹn ohun tó Um, kí ló lè fà yẹn dókítà. Um, ṣe rí ohun tó sábà máa ń fà ohun tó tiẹ̀ ń fà òun ni irregular sex. Um, irregular sex? Yeah. how's that possible? Yeah, uh, it's possible. Um, Sherry, it is not uncommon with normal men. So, uh, tí ọmọkùnrin bá wà aroused sexually, tí ò wá rí eh, Um, female partner tí wọ́n jọ máa ní àjọṣepọ̀ fún ìgbà pípẹ́ òun ló máa ń sábà fà á tí a máa ń pè é ní eh, involuntary vasocongestion eh, ohun tó ń ṣẹlẹ̀ táwa rí nìyẹn ṣá. Mr. Samson ṣé kì í ṣe pé ẹ ti jẹ́ kí iṣẹ́ gba àkókò yìí níbi wípé kì í tẹ́ madam lọ́rùn dáadáa because eh, ẹni tí ò bá níyàwó lé nínú nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí àwọn ṣe máa jẹ́ <laughs> ó jọ lójú dé o. kò sí wàhálà sá eh, ẹ ṣe gan. ọlọ́run á tún ilé àti ọ̀nà títẹ̀yìn náà ṣe eh, àwa méjèèjì ti fi etí ara wa gbọ́n sìn so ó dá mi lójú pé ibi tí ó bá jẹ́ ká ti ṣe àtúnṣe. babe o gbọ́ ohun tí dókítà sọ. ẹ ṣe o. so àwọn àwọn ọgbọ́n dá sí. ṣé rí madam ẹ̀yin lẹ́nu iṣẹ́ tó pọ̀ láti ṣe láti lè ràn wọ́n lọ́wọ́ ṣé rí pé wọ́n ti fi iṣẹ́ dé wọn tó bá ti ṣáwà tó ń jẹun ẹ má gbà fún wọn pé bóyá wọ́n sọ pé ó rẹ àwọn àbí ìlú kan you know because the more tí wọ́n bá fi ń ṣe i want to tell you this ṣe rí ohun tó ń ṣe wọ́n yìí wọ́n need regular sex débi wípé tó bá possible mo lè ní kí wọ́n gbàyè níbi iṣẹ́ for like a week or two hmm. so that kó jẹ́ pé tí wọ́n máa ṣe nìyẹn so please help him out ṣùgbọ́n nípa inú tẹ́lú orin um, máa prescribe àwọn oògùn kan fún yín tí wọ́n máa fún yín kẹ́tọ́ lọ. Oh, great. Ashegani, sir. <laughs> Thank you very much, sir. Yeah. <laughs> so kí ló wá dé tí mò ń try láti fọwọ́ kan tó tún yí mi bóró. náà bẹ́ẹ̀ mi yí ẹ bóró. dúró kí ló dé tó wo àbá tó fẹ́ pa mí ni. ṣé o ẹ sí mi ni ṣé bí mi àti ẹ lọ sọ́spítù ó ṣàfi tí ara ẹ gbọ́ gbogbo nǹkan tí dókítà sọ pẹ̀lú gbogbo nǹkan tó gbọ́ yẹn mi ò expect kó jẹ́ pé èmi gan-an ni màá tún máa ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ kún ẹ̀ kó tó di pé o rá mi gbá fúnra rẹ láti ṣe gbogbo nǹkan tí dókítà ní ká ṣe. baby please ṣòro ọlọ́run bá rí inú mi kò ń ṣe pé kò mí kí n bẹ ṣeré lálẹ́ honestly i want to have fun with you but um, nǹkan tó ń tó ń ṣe mí lọ́wọ́ ni. kí ló ń ṣe kí ló ń ṣe ẹ́. Eh, actually mo mi mo bí mo ṣe fẹ́ sọ honestly mo feel bad gan ni àtìgbà tí doctor ti ń sọ̀rọ̀ fún wa ní hospital ní ọ̀sán yẹn èmi fúnra mi gan mo ti ń feel bad because mi ì ní èdè èèyàn kankan láti sọ fún mi mo mọ̀ fúnra mi nínú ọkàn mi pé òkè nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ̀ àfọwọ́fà mi ni and um, mo ti make up mind mi pé òkè mo fẹ́ correct àwọn nǹkan kan but unfortunately I I started my period yesterday. jẹ́rìí ìyàwó tí mo ní mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa délé láti hospital báyìí á da gbogbo eré bolẹ̀ fún ẹni gbogbo ìjà ní straight. bẹ́ẹ̀ni <laughs> mo ṣe jẹ kórìí náà nìyẹn àmọ́ um, ibi tá a ro kàn sí ọ̀nà gbábẹ́ o. how. torí ńgbà tá a máa fi délé. Eh. inú mi ti ẹ̀dùn no drug tí doctor prescribed lè kọ́kọ́ gbé wa. good. mo lò yẹn tán ó fi oúnjẹ gidi ògbé wa kò lè lókun àtagbára ẹdẹ mo fi bàbá wáìnì lé. ìyá ìyá o pé kí n tiẹ̀ relax for few minutes pé lẹ́yìn yẹn o. iṣẹ́ bẹ̀rẹ̀ ìdárayá ìgbà pé. lẹ́ni monday ó yá. ọ̀rọ̀ báyìí o. kí ló tún ṣẹlẹ̀. bá tún mú another reason wá fún wa ọ̀hún. ìyàwó ẹ̀ wà ọ̀hún. ìyẹn ò burú èmi ń ṣe pẹ̀lú epo bóyá torí wò láìkì kó máa ṣe kó máa nífọ̀n pẹ̀lú epo ó yẹ kí wọn náà tíráyìn lẹ́ẹ̀kan wò náà kó mọ̀ bóyá rí. Ah. ní pẹ̀lú gbogbo èyí tó ti ń ṣe mí gan lóòótọ́ mi ò fi bẹ́ẹ̀ mi ò fi bẹ́ẹ̀ fara taratara láìpẹ́ bọ́ ìgbà tọ́rọ̀ ti débi tó dé ìgbà tó ń pè wo má wọrí àtepo àti iyọ̀ àti ṣúgà wàá ṣe bẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀. ó fà fi kọrí o ó kò lè wọ. Ah, kò ṣe bí n tó sọ fún mi sí ni pé ojú ẹ̀ gangan ni dókítà ṣe sọ gbogbo nǹkan tó sọ yẹn. pátápátá kò ń ṣe pé kò gbọ́ ó mọ̀ ó mọ̀. ah ah Samson Samson ṣé kí n bẹ sòtọ́ rọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó le ò bọ̀ torí bá a ṣe jẹ́ síra wa ni o èmi ò ń dédé sọ o ọlọ́run torí ọ̀rọ̀ ọlọ́kọláya ó ṣòro dá sí but eléyìí I have to tell you the truth. Yeah, ṣé kí n máa tàn ẹ́ ìyàwó ẹ ti ń dọ́gbọ́n sọ̀rọ̀ ààrẹ ta o hmm? bẹ́ẹ̀ ni ó ti lójú ń ta. tí máa gbọ́ ẹyẹ tó mìíràn pé o ti fẹ́ máa cheat níta. ó ń ṣe pé o ti fẹ́ máa cheat ó ti ń cheat on you already. bẹ́ẹ̀ ni. nǹkan tí o ṣe gbádùn sẹ́ẹ̀sì tọ̀dọ̀ ẹ mọ́ nìyẹn obìnrin la pè é. Ah. Mm-hmm. <laughs> Mm-hmm. Mm-hmm. but something only ní láti gbà mí gbọ́ ọlọ́run bá rí mi i swear to god mi ò mi ò lẹ́lòmíì lẹ́yìn ìwọ láti ìjọ́ tèmi àti ẹtijọ́ ní nǹkan pọ̀ okay ọjọ́ tí ọkùnrin mi bá rí aṣọ mi kọ́lọ̀ kó pè mí sọ́dọ̀. ǹgẹ́rà pẹ̀lú rubbish ẹ̀jọ̀ eh, shut shut your mouth with that with that with that trash that you're saying kí ni gbogbo yẹn o rò pé ìyẹn ò jẹ́ mímọ́ náà mi ò kó yẹn jẹ mọ́ ṣo ti fẹ́ gbọ́ kò jẹ́ mímọ́ ṣo rò pé mo kiri advances ń ta ni ṣo rò pé àwọn obìnrin ò kí ń lé mi ni obìnrin lé mi mẹ́n but i'm not doing any of that because i love my woman i love my wife so ìwọ lè máa fọ bẹ́ẹ̀ yín jẹ́ mi ṣu òun ṣe ń ta èmi dẹ̀ èmi dẹ̀ all faithful all faithful guy <laughs> mo wà nulẹ̀ bí mo gbọ́kànlé ẹ lórí ah ibi ló ti ń ṣẹlẹ̀ náà dùn torí ọlọ́run ọlọ́run gangan fún rẹ̀ sọ̀rọ̀ nípa sex how important it is to a marriage irọ́ ni titi ẹ àfóúnjẹ kò ṣáà máa gbóúnjẹ wá sọ́fíìsì kì í máa jẹun bí ẹni máa kú kì í ṣáà máa jẹun oúnjẹ tó máa ṣe mí láǹfààní tó jẹ́ pé kódà tí mo bá ti jẹ́ báyìí mo lè máa dédé dunú kiri títì ìyẹn ò fi yẹn jẹ mí yà kì í ṣáà kọ́ máa jẹ bà kì í máa jẹ ráìsì kì í máa jẹ gbogbo ẹ̀ ṣé ìyẹn lóríire ni o ti ń ṣe ìranu ẹ̀ ń ta o ti ń dùn mọ́ ẹ ẹ múra sí o ti gbọ́. ṣe gbọ́ ṣe ráyè ṣe ṣe rí tó ti mú sọ. ọ̀rọ̀ mi ò jọ lójú o ti wọ́n kà fún iwájú mi. mo mà dáhùn mo mà dáhùn kó yẹn fẹ́ yàwó kó máa fi nǹkan kó máa fi jọkùnrin yà. Samson kí ni. sori tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀ nínú marriage tó di pé ọkọ àti ìyàwó wọn trust ara wọn mọ́ <sighs> ó lè lead sí separation mm-hmm. and um, mi gba àdúrà irú ẹ̀ fúnra mi rárá ah, sori láti ọjọ́ tí mo ti gbà láti jẹ́ ìyàwó ẹ̀ tèmi àti ẹ̀ta ń ṣe lọ́kọ tó ti ń gorí mi títí dìsìn mo fi títóbi ọlọ́run bá pé ọkùnrin mi ò rí òwò mi rí tó bá wá jẹ́ pé irọ́ ni mò ń pa gbogbo ègún tó wà nínú bíbélì kó jẹ́ tèmi. I'm not, I'm not moved by all of this word. I'm not moved. But tó bá jẹ́ kó ṣe ni kó ṣe gbogbo eléyìí tó ń ṣe yìí kò move mi kò kò really. I'm ṣe ti bọ̀ ọlọ́run bá yín mú mi i'm not cheating on you i don't even know how to do it. okay kí go to tó ń try láti okay so what what what is the way forward now. Uh, well, the problem is that, um, you know, um, but I'm, o ṣì wà on, Abby? Yes, I'm still on. Ó dẹ̀ máa tó before days kí to tó Four whole days? Four? Kò pẹ́ Okay, you, you know what? On or no on, me your mind, I'll do it like that. What? I'll do it like that that's that, that's that's disgusting. disgusting disgusting kí ni ta ló máa wà disgusting sí èmi àbí ìwọ. àwọn méjèèjì náà o lè ṣe irú nǹkan báyẹn náà something ah. everywhere kàn máa wà messy ni you know. Eh? okay okay fine fine fine if if if if that is it can can you give me a head. a what. can you give me a head a head eh. like I don't understand. Like, like a blue job. Hope? What is hope? Ẹnu tí mo fi ń pe Jésù Kristi. Kí n máa wá fi ṣe àmọ́. No, shut up! Shut up! Get out pẹ̀lú gbogbo rubbish yẹn. Èwo lẹni tó fi ń pe Jésù Kristi. Ẹ ṣé mo ní kò fi gómìn fòríṣà ni? Ṣebí mo kàn ní kò fi lámì ni? That's that's too dirty. Ah! <laughs> Oh, oh, oh my God! No. My God! Wait, no, I'm sorry, I can't do that. I you can't give a head. No. Ṣebí cocoa. lámì ni. Okay, okay. You, you, you may think it's hard. I can explain it to you. Ọmọ ọmọ ọmọ àwọn ọmọ àwọn sweet onígi yìí tó máa tó sweet lórí báyìí bí onígi báyìí. You know you know how, how, how you put it in your mouth and tó máa máa fa àwọn la kò ń ṣe tó kàn máa máa fa àwọn That's all. There's nothing. No, ó yàtọ̀ síra wọn. I can't. I can't. Kí ló fi yàtọ̀? Bọ́dé orí. No. Samson, please, you need to understand. Tó bá máa dàrò la máa nídìí láti gbàdúrà náà. Now ẹnu tí mo ti fi ṣe nǹkan. A ní kò gbẹnu sọ̀rọ̀ kò gbẹnu sọ̀rọ̀ ṣé ọlọ́run ni kò má fẹnu ẹ̀ kankan fọ́kọ ẹni sọ gbogbo nǹkan tó wà lára ọkọ ẹ lọ́lọ́run ò lè fẹnu ṣe anything pẹ̀lú ẹ̀. do you know what um, má tún jẹ́ ká bẹ̀rẹ̀ argument lórí ọ̀rọ̀ yìí mọ́ àti sọ́sọ́sọ́sọ́sọ́ ṣàkàn fún mi ní four days and ah. gbogbo kiri will be over. ah babe babe why can't you imagine you're just licking a sweet and just do that thing just get a grab of it and lick a sweet ó tọ́. no no no that thing is is just is bigger than sweet you know choking. It's choking. No, I'm sorry. Um, I can't do that. That, that thing might choke me. I might. It's just this. it's bigger than sweet, you know. You don't, you don't you don't need to you don't need to give a deep throat kind of. You can. I can't. Me, lè Me, more. Only Ó Only lè can throw up you know and it's just too nasty imagine i'm sorry. you're licking a sweet that's all you need to do lick it like you're licking do you, a sweet. do you even know what i don't even lick sweets i don't like sweets. you can learn it. well probably after four days. you don't know what it means to give a head. No, that's too it's just for you to wrap around your tongue with. Nobody is indispensable. Hey. Eh? So when you find the granted. Dogiri. Someone cannot play with you. Is that how you used to do? Okay, do do do. I went in your Scooby Doo. We did it, yeah. We are work. Uh, oh, my work. Oh, yeah. Shoot, shoot, baby. What did, what did you, eh? Someone cannot play with you. Is that how you used to do? Okay, do do do. I went in your Scooby Doo. Ojú pupa do do. Oh God, you shot You want trust? can me, Kulewek. Ah, I'm gonna get Kulewek. ATM password, Kulewek. Ah, baby, Kulewek. 5K for handkerchief, Kulewek. Ah, I'm gonna get Kulewek. She give me contract, Kulewek. Ah, lawyer, me nipe, Kulewek. Badoko, ka, Kulewek. Hello, Omatiwek. Fuel 145, Kulewek. You wanna hang out, I'm gonna get you my trick. Ah. MDS, MDS. Tell me yes, tell me yes, tell me yes. Cool, cool boy, Mr. Do something. Calm, calm down, make you hear ah, something. Uh, I'm internationally known on the microphone. Jow, I don't really need a wife at home. Please, are you blessing or you want to do So Suffer the girlfriend, mini or you want to zone. I don't get patience, I don't want the bone. I like Brocotor that be sticking on its own. The owner they go to Pamsi, they go zone. Jesus, you are standing in the low so. Only the fountain, the other baba, yeah. Oh, I with Wale, ló ń jáde àtìpá àtìkún àwa lè yọmọyọkún orí ìyá mi yẹn lẹ́kọ̀ọ́ wájà kí gbàmígbà wá kú dórí. But like I'm to a fresh girl. No smell, We have for you to a fair girl. Just a case of in case it's sitting by the pillow, but you pillowcase in me. Yeah, Pascal, I be star. Can I be friends with your sister? Don't get it twisted, I'm a mister. mister. I'm a young man, also barista. Pascal, I be star. Can I be friends with your sister? sister. By the time we should bring it, the list out. Mister. I don't got choice, man, man, I got shot. You want just can me, cool it work. Uh, omage kule wek S C M password kule wek Ah, baby kule wek 5k for handkerchief kule wek Ah, omage kule wek She give me contract kule wek Hello. they don break up uh, jimason. ah even more. Oh. <laughs> your eyes still never clear. Mm-hmm. Mm-hmm. Hmm. alẹ́ àná tá a pàdé wọ́n mm-hmm. á rí i pé ó ti wà pa gan-an ó dẹ̀ ti ń pé ó fẹ́ lọ máa useless tó bá dẹ̀ lọ useless bẹ́ẹ̀ yẹn wà kàn gbé yàn tó useless ìyẹn wá health condition. mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ tó rẹ̀ mi sọ gbọ́ ni ọ̀rẹ́ mi sọ pé ayé pé méjì lójúgbà tó bá tẹ̀sí kejì kó tó mọ bó ṣe jẹ́ <laughs> yọ̀ sàn lórúkọ nǹkan ṣe fún mi ẹlẹ́dàá wọn sùn hmm. dàbí gómìnà ò ti nǹkan fún mi rí mi ṣá ó crazy ó dẹ̀ mú mi from level zero to hundred hmm. ṣe awesome is your name. Yeah, I know, I know. Hmm, iṣẹ́ tèmi lèmi ń ṣe ẹni tí díẹ̀ bá ń ṣe kó máa jẹ́ best in there na the reason wey my market dey sell be that. e necessary if na so you dey do wetin be that your name again. my name na Selika. arẹwà obìnrin ló ń jẹ bẹ́ẹ̀ you crazy man. yes ẹ dey there uh, after all said and done. Uh owó ni kókó come pay me my money i don take care of you well. i fit make one request abeg abeg abeg na my good side you dey see so you no wan see the other side of me i no dey gentle o oh. i dey very ruthless i no dey joke with my money abeg i no wan request just pay me my money wey we um, make we clear matter. Um, um, money no be my problem my request be say i wan make we dey do this thing This one wey you do me now i wan make you dey do am for me on a daily basis i go pay you. oh no be request now ọjà mi ni mò ń tà. Ah, eh, ìyẹn mi pé customer dáadáa ni ẹ na just dey do dey pay me with their app ah. abi dey give you discount sef. which bank you dey use. na zenith. call the bank on number. two two. Oh. one four. zero. three two. Oh, oh, hmm. Okay. All right. Just try down my request. I go do you well. Even like say your eye never clear. Mm. You don't put extra zero. I no make mistake. I know it's not good. Hundred k. I never start with you. For this thing. If you do another one, I go give you another one. You go give me an as if I know, get. You don't pay me for uh, next year Be. abi owó òtítù owó òsín ló kàn san. Ah, I go do thing you wan sabi. na na na na. Mm. owó eh, kudi ah, ego oh. so olóṣó change system fún client nígbà tó rówó oh my god ah kò ní da fún sẹ́líkà. a ah, má ṣe pé fún a ah, má ṣe pé <laughs> fún sẹ́líkà ọmọlọmọ náà eh? James hmm? in a long while hmm? mm. irú feeling tọmọ yìí jẹ́ kí n feel hmm. mi ti feel irú ẹ̀ <laughs> ah Selika ah tuale o tuale o. Samson eh? Samson. Eh? jẹ́ ǹjà ẹ̀tàn ṣúra àwọn ọmọ tá sọ̀rọ̀ yìí ṣó pé mẹ́rin ni wọ́n mhm. ẹyọ kan ni Sẹ̀líkà tó ti ṣe mhm. ṣúra àwọn mẹ́ta tó kù mo fẹ́ kó tọ́ wò lẹ́yọ kọ̀ọ̀kan kó wá mọ̀ pé ayéjayé ló yàn jẹ́yàn lọ. Ah, má jẹ́ ń tọ́ mi wò mọ́ má jẹ́ ń tọ́ ah, mi wò mọ́ ogúndà kan ni Sẹ̀líkà tí mo ṣe ń bá lọ yìí mhm. o tún fẹ́ jẹ́ ń méjì ah. ṣòro ogúndà kan ti Sẹ̀líkà yìí pẹ̀lú nǹkan tó ń fojú from the feeling tí mò ń ní mi lérò pé mo máa fẹ́ tọ́ ọ̀sẹ̀ líka. mo fọ́ o ah, ah. Ah, samson ọlọ́run <laughs> ohun orin tí mẹ́yọ̀ kankan pé your mama born you ẹ̀ eh, mo ti eh, yí padà ta ló kọ́ mú. sẹ̀líkà ni sẹ̀líkà your mama born you ẹ̀. Eh. Are you beautiful too? Beautiful too. Hey, Selika, I want to hold you. Yẹ bu Selika so. No, oh, you, you want to hold Selika. Ah, máa dìímú ṣinṣin. Ah, Ọ̀rọ̀ ẹ ti yé mi. Torí ó dáa kí wọ́n fi nǹkan tó dáa tọ́mọ wò lẹ́nu. Tètè tó ẹlẹ́nu kékeré yìí wàhálà. Ah! Kò dáa kí ìyàwó lè fi nǹkan dùn yẹn o. Ẹ̀nà oṣooṣi ibi tó wá lọ tó wá ń hold ìfẹ́ǹsì. Mm. Ó ti yé mi ti, má jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Ó ti yé mi sẹ́yìn. Ah. You hold Selika. All and tight. tight. come here, pam pam i check my phone say ah who they send me message na alert enter o two hundred k as in. wait wait wait wait first she mean say after those shopping wey you do mm. you still give him money two hundred k hey <coughs> but but but but wait you sure say this guy never dey love up this guy is taking it too serious. omo um, e be like oh, the guy don't fall already how many clients you get wey don do this kind thing for you. oh uh, e never happen for my life before lie lie. no be pay as you go we dey do ah, omo dat guy don fall o. how you go dey fall unto wetin na no be say him give me money say he wan do i tell am say make he no do so why go but if to say him don dey love up like he talk Come on, komaro because street lo make sense to you. all this thing for one person to ikini you wan monopolize me ah ah. <laughs> See, see this one see better opportunity just enter knock door wey you suppose open open grab your copy now if na me dey your shoe omo i die there. eh eh eh, eh adviser omo how much dis guy don give am wey you dey advise am to go settle down. eh uh, no talk that one o the money don much o oh. ah money wey i dey make how much i dey make yeah. now sometimes sef one week no show na all those oh, free people abeg babe this one na street you go still get clients wey go give you pass that one no go dull yourself o oh. this thing wey you wan dey do now dey fit pursue you comot for street you dey hear me so uh -huh. so eh, another client go come go pay shomaga. you know say na money we dey find for street na the money don knock door like this wetin you dey talk how much you wan make outside how much you wan make omo you don collect this money just sit down for there wetin you dey talk eloni wan make. wait both of you no die on top my matter now which one concern you no be me uh -uh na my show èmi mo ní show ẹ fi mí sílẹ̀ jẹ́ kí n rán show ara mi eh, you get tí di bá bàjẹ́ tán tó nídìí ló máa dà mí go reason am i go stay one place cool my head think my life say which way i wan go ṣé may i follow wetin you talk abi may i follow the one wey you talk mm. so i go choose my choice mm. you know wetin good news don land again o oh. still from the same guy still on top the same matter guy sọ pé òun fẹ́ gbé mi jáde ṣó fẹ́ pa mi ni. Hmm. ibi tó wàá ń gbé mi lọ mi ti mọ̀ but i know say na money you go spend there again i no know as in my head just dey burst. Uh, eh, babe make i follow you go now ah carry me as handbag. <laughs> oh wetin you don't you don hear wetin dem dey talk three na crowd. omo you go give me out of that joke just give me. Ah, abeg no no no try am o. Ah. everybody is indispensable. Hey, eh. so when you find the I go open am. No, wetin you uh, wan open, wetin dey worry you? No go for Hey, calm, down. relax na, come here, just follow me as I dey. Uh-huh, that way. Oh, kí ni gbogbo eléyìí náà? Orúkọ relax, ara àgbà yẹn. Hmm. Calm down, Okay, easy, easy. Yeah. Now you're welcome. I hereby unleash your new apartment to you. Welcome to your new apartment. this place is not my own. Why they kill me like this I now? Know they kill you. I they do waiting then necessary. See, this is not my own way of saying. Um, thank you for being so wonderful. Thank you for coming into my life. I appreciate you a lot, and then I, I love and I cherish you. Hey, so, so kí ló ń ṣe ẹ kí ló dé ìkíní ìkíní ìkíní kò yẹ ojú ojú kíní ìkíní see you're you're a wonderful person mm? sorry um, at first the truth about it is um, Selika I actually wanted fun fun ni mo fẹ́ now I have the fun now you don't enter my head so tey. you dey. your head no dey correct again because no one wey your head go dey correct wey you go do all these things as you on top of wetin. the ring for my head. <laughs> so, now i want more than that. Hey. i want a relationship and i want you to be my baby. you know wetin To bá mọ̀ pé o fẹ́ kó wá exclusive o ti rà mí pabo ewa yìí you fit buy padlock padlock the place take the key anytime wey you wan enter open am anytime wey you no lock am as in i don dash you everything wetin you dey as in wetin we wan use relationship do oh now as in relationship for kila la fẹ́ fi ṣe. ọ̀dọ̀ mi nìkan wà mo mọ̀ tí n bá yọ so mo mọ̀ nǹkan tí mo sọ i know what i want and that's what i'm asking. stop all this you don dey extend am kò le tó yẹn if na this wey we dey do am i go dey give you pase pase but attachment wetin you wan use me do now ìwọ tó jẹ́ pé o marry as in you get your own family abeg as you dey want am i go dey give you but that kind no abeg i no dey do that one. selika calm down babe really i know i'm a married man mm? Mm. and trust me you don't have a problem with that i can handle it. <laughs> but first of all no abeg give me that your phone i i go upload am sharply dem go hear am ha dem go know say dis thing don dey jawo fún mi phone jọjọ ọmọ pé phone mi picture ò kì í clear fún mi phone tiẹ̀. 对。 just do one time. One time. Maybe what's going on? What do you mean, ọkùnrin ni? Ah, ṣé iṣẹ́ tó ń ṣe láti jẹ́ náà kọ́ kọ́ ló ṣe ń ṣe ni? You've always wanted to. Now I'm here now. I want you to then you tonight. Goodbye. Samson, mm -hmm. what's going on? Mm -hmm. I mean, you can't tell me that. Samson, ah, kí ló ṣẹlẹ̀ now? What do you mean? You ah, ló máa ń lé mi now. Now I want to give it to you. I'm sorry, wípé ó ti rẹ̀ ó jù mí ṣé nítorí gbóró ẹ̀ ní ìsìn ò ní iṣẹ́ ẹ̀tọ́ tó yẹ kó o ṣe ni. Will you stop that? Come, come get out. You look to renew that. Really? hmm. Samson so torí pé mo ti bring ara mi down fún ẹ òun ló jẹ́ kó máa fi mí ṣakọ àbí àbí kò sí wàhálà àtúnwá lórúkọ ẹ. Onísọlá mo ní sọlá àfìgbà tó kó bọ́kọ ẹ ṣó ti tán báyìí you're on your own. àǹtí mi kí ni bọ́dẹ̀ ń sọ náà. Oh. because why tó ṣe jẹ́ pé every time tí ma ti wá sọ̀rọ̀ sáǹsì fún yín ẹ̀yin ẹ̀ lè máa ń gbèsè all the time. Hmm. mo sọ wípé ọkọ mi ò súnmọ́ mi nínú ilé mọ́ kó ti abandon mi for close to a month now ni òfin bá mi lò pọ̀ mọ́nú lé mo tún wá fún ní green light òun sọ pé òun bízì iṣẹ́ ẹ̀ ti wá wà important ju èmi ìyàwó ẹ̀ gan lọ tí n bá pè lọ́sàn-án gbà mí gan ádì ló máa fi ń pè kọ́ mi ẹ wá sọ pé mo kó bá ẹ jọ ṣé mi ni mo kó bá bóun ló ń kó bá mi òun ló ń affect mi náà a ah, lẹ́nu tó lẹ́ òkè mi fáìn mi kì í gbà fún tẹ́lẹ̀ bọ́ ìsìn mo tún wá fẹ́ ṣe fún on the platter of gold tó yẹ kó ah. appreciate ẹ̀ ó wà sọ pé òun busy. ah mo ṣe mo ní sọlá ibi tó ti bá mọ̀ pé wọ́n ló kó bọ́kọ ẹ̀ òun ló ti ń rí if you can live a man for months without sex you have built his immune system to carry on with nature ó ti wọlé wù kí ló fẹ́ ṣe sí you can't do anything. àǹtí mi kí ni máa ṣe fine mo accept eh, blame is okay mo abandon him for a while but now now I want him now I'm missing him so what do I do èmi ò mọ ohun téèyàn ń ṣe sí yẹn mo pé mi ò lọ ilé olóògùn o lè gbàwẹ̀ bíi twenty one days àbí kó gba eighty days white fast bóyá ọlọ́run abẹ́ ẹ yí ojú ẹ̀ padà sínú ilé. ẹ̀yin lè wọ́n bá mi bá sọ̀rọ̀. èmi ni má bá sọ̀rọ̀. Like mm. you should come back home now. I'm now ready for him. So I'm fully ready for him now. My dear sister, it is very, it's not even two it is very very very very too late for you now to correct it because ó ti jáwọjà aṣọ òbọmọyẹmọ ó ti bọ́ gbòòrò. wọ́n ló kọ́ ọ bí kò lọ gba àwẹ̀ kó máa gbàdúrà ṣá bí ọlọ́run change mind ẹ̀. má jẹ́ kí n tàn ẹ́ sista ò sọ tòótọ́ fún ẹ rárá ó ń parọ́ fún ẹ ní ìyẹn ó dẹ̀ mọ̀ pé èmi máa sọ tòótọ́ fún ẹ jẹ́ ká reason kìíní jẹ́ ká jọ together. ọkọ ẹ tó ti pè ní sex addict tẹ́lẹ̀ all of a sudden tó wá ń tàn ẹ̀ down ó fi ò pé nǹkan kan ti wà involved nínú ẹ̀ ni. involved as how me understand. infidelity ni. infidelity. yeah. Oh, that's not possible. <laughs> ṣé mo máa parọ́ fún ẹni wàhálà ìtàlá ìjẹ́kìnsọ̀kan fún ẹ tó mọ̀ lẹ́yìn the moment tí ọkọ ẹ ti stop láti máa disturb ẹ fún sex àtìgbà yẹn lọkọ ẹ ti ń jẹ ṣẹ́ńtà steady. Bimbo, Bímbọ́ ṣé Samson lè ṣerú nǹkan báyẹn ṣá. kí ló yẹ tí o ṣe lè ṣe ara ò kì í ṣòkúta náà o rò pé gbogbo èèyàn ló máa jọ̀wọ́ ni ah Mrs. Nature rárá o ah, ẹni ẹlẹ́ni ó yà fáìn wí ara ẹ̀. Eh. Can you imagine? So Samson lè ọ̀nà ó dẹ̀ máa gbà ń lé lẹ́nu. Eh? Ọlọ́run bó ah, òun náà mọ̀rọ̀ ẹni tó ní. dúró o fẹ́ lọ bàjá. of course mi ò ṣe ní bàjá ipe ah. ó ń chítọ mi báwo ni mi ṣe ní bàjá. sori ah, tó bá délé tó bá lọ bàjá ó ti bà gbogbo nǹkan jẹ́ ìwọ tó yẹ kó o lọ lé o mọ bó ṣe máa bẹ́ẹ̀ tẹ̀ tó mọ ìmọ̀ abẹ́ tó máa ṣáré sọ fún mi kẹtù sáré padà síbẹ̀ ṣe máa ń ṣe tẹ́lẹ̀ ó bẹ́ẹ̀ lọlé lọ́bẹ̀ alágídí lọ́ọ̀ lọ́ọ̀ kó bà gbogbo nǹkan jẹ́. ẹ bọ̀ sí bí mo ní sùúrù ó fẹ́ dà mí lọ́pọ̀ rọrùn báwo ni Samson tiẹ̀ ṣe máa ní liver láti lè gun orí obìnrin mi kò possible náà. <laughs> I'm shy for you really. no pẹ̀lú bó ṣe love mi tó. gorí obìnrin mi kò ní ìdá ti gorí obìnrin kò ní ìdá ti gorí wọn rárá ṣùgbọ́n àwọn ọmọ tó wà lórí Instagram sìn àwọn slay coins wọ́n mọ bó ṣe máa ń ṣe wọ́n máa gba ọkùnrin wọ́n máa lélẹ̀ bí ọ̀lẹ́ báyìí wọ́n wá mú wọ́n á bẹ̀rẹ̀ sí ní la láti rún orí dé èkánná ẹsẹ̀ tọ́mọ wa la tán wọ́n wá ṣe báyìí ọmọ bọ̀dá kan báyìí tó kan rìn àǹtí ẹ mẹ́yìn wa o wọ́n mẹ́yìn lọ straight ni wọ́n ti fẹ̀yìn báyìí bọ̀dá yẹn jẹ́ tó yẹ lọ́ọ́ ikọ̀ yẹn yẹn torí tó wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n wá mú èèyàn wọ́n á fi ba tiẹ̀ jẹ́ ah mo dẹ̀ trust bọ̀dá Samson wọ́n máa gbámú ni straight wọ́n máa mú báyìí wọ́n máa gbámú straight up ọ̀rẹ́ mi mo pé wọ́n sọ pé nature of the kind of person you are ọmọ irú ara tó ní kò lè máa ṣerú nǹkan bẹ́ẹ̀ àwọn tó dé fẹ́ ṣé wọ́n ta kò yẹ. ah Bímbọ́ ìsókè mo dẹ̀ mọ bó ṣe máa mú bọ̀dá wọ́n máa lẹ́ wọ́n lẹ̀ bí ọ̀lẹ̀ àárọ̀ ni. Jesus. Ah. God. Bimbo, you talk too much. It's okay. Ah. Ṣó fẹ́ yà mí wèrè. Mi ìyẹn wèrè tó tọ̀rọ̀ ni mò ń truth is bitter. Àwọn Remy, mi, kí ló máa wá jẹ báyìí? Mo ò ná bẹ́tà. Rẹ̀mí wà o. Hey, baby. Hey. Sup. Good. Okay, so like, how important is that work to you? What are you up to? What am I up to? Mm-hmm. Okay, pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ṣé mo ṣe need àti my explain what I want for tonight? You know what? I understand your language so well. But the truth is, I am not in the mood. I am not interested. I am not moved. <laughs> okay. <laughs> you're not in the mood. Mm-hmm. Okay. Oh, I'm moved. Not one bit. Okay. Can can what what what's all that? What's all this for? Shh. Can. See, stop the stop belief. So I'm not in the mood. I'm not interested in it. Mm. What is wrong with you? What is exactly is going on? Mm. Mm. Come on. This is your baby. Huh? I love you. Thank you. It's okay. What do you say? Mm. It's okay. Mm-hmm. Mm-hmm. Mm -hmm. This baby. Mm. Nothing. something. Mm. mm. No oh, shit. Ah. <laughs> <laughs> yeah! Yeah! Pride business, really? Hey, baby. Hi, baby. How are you? Really? ah, amazing. Hold on, where are you going? Well, actually, I I want to take my husband out. Hmm. Yeah, for dinner tonight. <laughs> Okay. And um, they make a reservation for an hotel room for the weekend for the two of us. <laughs> so we're not going back home. Ah. She's the woman I married. You're back. <laughs> Thank you. I love you, baby. I love you too, Thank you so much. Mm. Now I have my woman back. This is the woman I married. Yeah, I'm is okay, after the um, stress that you've been through all mm. through the week, like you should just go somewhere to relax. You've done well. And feel good. So, um, but um, you feel disturbed a little bit, you get okay. it? So, my call to you ìrọ̀lẹ́ tó máa fi ṣetán. okay. then you will be going. that's fine. okay. okay that means um, the rest of the job I have to do, we will do it together. Well, if that's the way you want it. Yeah, I think that's the way it should be. <laughs> so I'll continue my work. Exactly. You can be here. Sit here. No, no, don't let me be here. I'll, I'll no, sit here. No, no, don't let me. It's my office. I own my job. <laughs> yes. That's it. Okay. Um, hello baby. Yeah, báwo ni? Yeah, sure. I'm fine. Yeah, báwo ni dé? Yeah, tèmi náà wà okay. Aside the fact pé I dey miss you. I dey miss you Gon. Eh, ṣé o ṣàgbàgbé appointment wa? I better kò tètè the shit on. expect expected. See, I'm so sorry I'm so sorry kò lè possible mọ́ yẹ a nílé ìríra mọ́. no see meeting kan ni mo wà mo ní láti excuse ara mi ni Sorry, sáré báyìí yeah. See, um, don't worry don't worry I'll, I'll find a way màá wá bá ṣe máa ríra okay. Uh -uh. all right all right okay yeah take care. bẹ́ẹ̀ sọ̀rọ̀ wa máa pariwo kí ni gbogbo yẹn gbogbo nǹkan tó ń ṣe àmà ní problem kí ni ó ṣe náà. Samson. what. ṣó ti yàtọ̀ náà nìyẹn. kí ló tán. gbogbo uh, I love you I love you I can't do without you I can't live without you I can't do without spending time with you ṣó ti tán nìyẹn. babe I have explained to you again and again there is no problem I've just been so busy with work these days. That's all. But Samson, I know what I'm saying. Don't get me confused. Má jẹ́ kó dà bí pé orí mi ò pé orí mi you've always been busy, but you create time to come see me. You see, Ìsìn báyìí, ìgbà me for two weeks, mo lè After so much persuasion, ẹni tó tún jàjà wá. o ti lówó náà is anything the matter sọ for me now we can resolve it She must share. ẹni ṣé mo anything for me. just tell me. see there is nothing everything is absolutely fine i don't know about you but for me everything is actually fine. there so, is a problem Oh, lè sọ <gasps> i know what i'm saying Oh, let's. fún mi pé problem i know there is a problem okay, babe, you. are you serious right now? Hold on. I said there is no problem. Babe, you're, you're beginning to frustrate me, okay? Samson, I'm frustrating you. That's how it looks like right now. Samson. káàbọ̀. ẹ pẹ̀lẹ́ ṣé o ti ra àwọn fúrùtì. gbogbo fúrùtì tí ẹ rán mi rán mo ti gbé sínú fíríjì kó lè ṣe fún tútù náà. kó lè ṣe fún tútù náà tó ṣáà fresh dáadáa ṣá. àti ẹ bá rí fúrùtì náà ó ṣe fún fresh náà. mi mọ ọdún tó tó fẹ́ gbọ́ Yorùbá láti ìgbà tó ti ń gbénu bíbá àfèké àbòsí ń bẹ lọ. díẹ̀díẹ̀ náà àwọn Yorùbá sọ fún àwọn èèyàn pé ẹ̀yin onísùúrù ọlọ́run ṣe fún náà. ṣé bó mọ̀dọ̀ ya dá mi. èmi mọ̀dọ̀ ya já mi táwa ti jáde rí estate rìn sí ká ṣe fún owó straight. Mm, lọ́nà ìsàlẹ̀ wàá lọ bá mi gba nǹkan wá lọ́wọ́ ẹ̀ mo ti pè é títẹ̀lẹ̀ ṣòtìgbọ́ tó bá ti dán ní kó pè mí kí n lè rán létí àwọn nǹkan tí mo ní mo nídìí kí n lè bá a sọ̀rọ̀. kò sí wàhálà yẹ kí n tètè rán. Mm. How much Amoshivina go. Motivation. Ah. Yeah. That's a good timing. Mm -hmm. You know, I've been waiting for you. I've ah, been waiting to, you know. So, have you. Mm. You think we should start here? Yes. Let's do it quick one. <laughs> You're bad boy. I know I'm a badass nigga. <laughs> inú kitchen kẹ tease me now. Ah. Oh. Really? Ah, it was so sweet. Ìyá tí ẹnìkan la wà ní. Ah, hmm. Ọ̀rẹ́ mi, <laughs> ìkọ́sẹ̀ tí wà gbogbo àwọn ni o ti láìkí oh my god ní ìwádìí o ti máa ń gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn. wo àárọ̀ jíde lè ní o àárọ̀ mm. mm, jíde lè. o tiẹ̀ síbi tẹ́ ẹ̀ ti lè ṣe ìgbà tó jẹ́ kọ ẹni. ẹ ní àwọn oògùn tó bá ti kan yín mú ẹ ẹ wọ bẹ́ẹ̀ ni àwọn ọmọ sílẹ̀kùn tó wà ní Instagram yẹn tí wọ́n bá gba ọkùnrin mú ẹ̀yìn ọ̀gùn tó bá kan àwọn ni àwọn ẹ̀yìn àwọn tá a máa ń rí lẹ́gbẹ̀ẹ́ títí jẹ́ pé a kàn máa overlook wọn pé ẹ wo kò sí nǹkan tó kàn wá inú ìbú ẹ lẹ ti lè ṣe o. àwọ̀ òṣè ti wà báyẹn because àwa wà matured okay. <laughs> Ah, tó bá ń gbọ́ marriage is important sex is important ta wọn tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. ọ̀rẹ́ mi eh? ọ̀rọ̀ ló sọ ò parọ́ o ah. èmi ò mọ honestly èmi ò mọ pé wà important tó yẹn sáwọn ọkùnrin ah, ìsìn báyìí ni eh? mo ṣe wá mọ value ẹ̀ wípé. Ah tó o bá mọ̀ tẹ́lẹ̀ gan o ní láti kọ́ because one way or the other you just have to satisfy your man if you don't do it somebody else will do it you for do you. do it ah ṣé ah, mo ṣe ni pé kò má gọra ẹ. Ah. ọ̀rẹ́ mi o tún fẹ́ gbọ́ oògùn tí mò ń lò tó ní kí n máa lò yẹn mm. ah, oògùn yẹn ń ṣiṣẹ́ o. àbí tó o bá lò tó bá ti lè lò báyìí confam ni. àbí tí n bá ti lè lò báyìí èmi fúnra mi báyìí ló máa fọ́ <laughs> <laughs> ọ̀rẹ́ ah, mi. mo mọ̀ kó máa enjoy ara thank you oh. thank you so much thank you for restoring my home. it's okay what are friends for. ṣùrí ọ̀pẹ̀lọpẹ̀ ọlọ́run ọ̀pẹ̀lọpẹ̀ ẹ̀wọ̀ oh, ah, bíbẹ̀ ẹ̀kọ́ wọn bá ti gbọ́kọ mọ́ mi lọ́wọ́. wọn ti ẹ̀ lè gbà. Ah, olúwa mo dúpẹ́ o. it's okay i'm so happy for you. Shuri. ọ̀rẹ́ mi mm-hmm. ṣùrí oògùn tí mò ń lò yẹn mi ò rò pé why mi ì ní ìdí ẹ̀ mọ́ ah. ó ti ṣe mí náà naturally. Ah! <laughs> ó ti dọ̀gá. Ah. in fact eh? inú ọkọ mi kò máa ń dùn sí mi ní every now and then nítorí tèmi báyìí ó máa close lọ́fíìsì kíákíá ni tó bá ti deliver rẹ̀ mo máa gbọ̀n kó tó jẹun kan ń gbà mí kan ó máa eh? sáré rush mi wọ́n ló bẹ́ẹ̀ tó gbà pàápàá owó púpọ̀ tó sọ yẹn ní láti máa lọlé ah mi lè tèkè mọ́. àwọn ah, fi ṣí ẹ ní. àjẹ́ ah, wọn lọlé ah mo ní láti délé báyìí báyìí báyìí báyìí. Samson kí ló dé tí èpo ẹ̀pà sẹ́líkà di ohun àìjẹ́rì ṣó ti gbàgbé pé olóore ẹ lọmọdé yìí. máa sọ̀rọ̀ lẹ́yìn ah, James dúró náà kí ló dé tí wọ́n máa ń sọ̀rọ̀ bó ṣe máa ń sọ̀rọ̀ yìí. báwo mo yìí sọ̀rọ̀ tí ò dáa. mi ò láìkí bó ṣe ń sọ̀rọ̀ yìí báwo ló ṣe máa pa láṣẹ rẹ̀ mi. Oh. ok ọ̀nà wo ló gbà ṣe oore fún mi. káyọ̀ èmi gan fúnra mi ni mò ń ṣe lóore nítorí kò sígbà tí mo pè tó dá mi lóhùn tó wá tí mi ò dá lọ́lá mo ṣàn fún lówó. Hmm. náà kò sígbà tó pè é sìn tó fún lówó mm-hmm. náà má gbàgbé wípé ọmọ yìí ìwọ fúnra lára ẹ ló ní pé kó fi iṣẹ́ tó ń ṣe sílẹ̀ o mm-hmm. ó dẹ̀ mọ́ irúṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ náà ọmọ yìí ti wá wọnú fẹ́ǹsìn ó ti yóò fẹ́ she's in love with you ó wá ní pé o ò ṣe mọ́ ò ráyè tiẹ̀ mọ́ wá tó ṣe díẹ̀. James o máa àwọn ọ̀rẹ́ máa ń shock me at times. Ah, dúró ok ṣé ìwọ fúnra ẹ ṣó gbàgbé pé i'm a married man. mo mm-hmm. níyàwó ẹ mo mọ. ok mm. o expect mi kí n léyàwó mi síta nítorí aláṣẹwó. Hmm, mi ì sọ pé kò léyàwó ẹ síta o ṣó mọ̀ pé ó níbẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ tí kan ò dí kan lọ́wọ́ tí ó affect ìyàwó ilé tí ó dẹ̀ affect òun náà níbi tó wà wáyé tó ṣe lè continue kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. ìyẹn gan ni mi ò fẹ́ ṣe mọ́. a kò dáa. ìyẹn gan ni mi ò fẹ́ ṣe mọ́. bọ́bọ́ ìyàwó mi ti turn a new leaf she is back gbogbo àwọn nǹkan tí ìyàwó mi ò kì í ṣe tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí í ṣe jọ nítorí Ọlọ́run kí ni mo wá ní ìdáláṣẹ́wó fún again ṣé kí n wá lé ìyàwó mi síta nítorí títí ẹni. no that's not gonna work. okay okay. sí òótọ́ ọbẹ̀ ni pé anytime tó bá ti rí mm. bí mi bí pé kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fóun tó bá ti lè sọ fún ẹ ìwọ sọ fún mi èmi á ṣe fún. kò dẹ̀ sí wàhálà kankan mọ́ kó ní kálukú máa bá tiẹ̀ lọ sórí ọmọ elépo ni ó máa padà sí stíríìtì. Ah, ayé mi ó máa padà mìmì ayé o ah. ayé o dúró ayé o kojú ayé o pin síbi ìwọ náà ṣe mìmì ayé fún o ìwọ náà ṣe fún o ìyá studio. Ah! èèyàn burú o ó ti dà bẹ́ẹ̀. you a bastard ẹranko ni ẹ i no tell you say i no dey do that time no be you dey follow me about say you love me o wa force me to wa sọ pé o lọ o lọ sí ibi kankan listen o lọ sí ibi kankan mi ò lè jẹ́ kó lọ we don come together for life. Yeah. see i am sorry torí gbogbo nǹkan tí mo ṣe pẹ̀lú ẹ nígbà tí mo ṣe yẹn nítorí pé ìyàwó mi ò fún mi ní nǹkan tí mo fẹ́ ni mo ṣe sáré wá báyìí as i speak my wife is a changed person she is back to normal so kò sí nǹkan tí mo fẹ́. you dey mad you dey craze e be like say your your head no dey correct. mama i no dey pay you. I no pay you. Oh, so. Stop now. I, I be commodity now, Abi. you know they give your wife money for house. You know they give her money. You go dey talk say you wo o ti any choice at this point. O the lọ síbi We don't come together like bread and butter. May you open your ear to hear am. O If to say you say basket lebe now, I no go even argue with you. but all those things you know if you work again i just said i am deeply sorry see the truth about it is i love my wife and i'm glad she's back to normal. samson so na me be use and dump baby. nobody dey. me be tissue wey you want throw away. how you take be tissue nobody they call you use and dump forget no they talk like this see, i not like him. you are going nowhere you don't go anywhere you don't hear him. you don't go anywhere. ah. know you something you don't be like say person dey do rubbish. you dey serious. guy forget no be say one thing one thing. na me be guy. see na blank check be this nǹkan tó bá ń wọ̀n iye kíye tó bá ń wọ̀n máa kọ See. kò lọ káàṣẹ. babe babe abeg i don't want your money no tear am abeg. something you dey call me guy i don resemble man for your eye. no tear am no tear am. Write something where you want there. Go. Abeg, I no want. Abeg, I no want. Forget. Something, I beg, Something, beg. Something, something, I beg now. If I did talk, you'll be like say I no get sense. But deep down, when I know say I did make brain die. Something no offend Selika now. After all, he dey pay her bills steady. This Bobo won't opt out. He give you money so what are you saying ọmọ oh, that guy try o oh. in my own case ọmọ oh, that guy too try. i just keep quiet i no blame you you know say na from belle you don dis virgin so you no know wetin dey call love that is it madam me and you know say this babe right here like money pass us love money sef pass us so for her to say no be because of money she wan die for this matter then you should know the love is real toto baba nkan to fẹ sọ you just keep quiet and let us handle it well. sure omo if person hear you now dem think say you be good girl o but deep down we know who you be you say she fall in love abeg show dey fall in love that time when she come tell us about this i no advise am say make she make she play her game small small this guy we dey talk about he don marry now he marry get children leave him let him go back to his family. go where shut shut shut up owo oh, she no so my friend are you stupid. are you mad kí ló so now. ó ń gbẹ̀yìn òun gba wájú mo mọ nǹkan tó ń ṣe o ah, yes i know what's wrong with you because o fẹ́ gba owó lára girl yẹn ló oh, fẹ́ you are stupid èmi fẹ́ gba yes o fẹ́. i mean this position wetin you go do. I'm going leave the guy. You leave the guy. Yes. I'm going go leave the guy. I, I'm going leave the guy. I will leave the guy. For a family, me go, me go enjoy a family, too now. This girl don't chop enough from that guy. He even give her blank check. Now you get body. Now you get body. What you concern you? Which have you don't chop enough? Ah, Olosho go dey fall in now. What you concern you? Ah, Olosho. Make you concern Olosho. You don't let am go, abi? Yeah, make she go now. I dey talk oh, true. Olopolo. You go go Olopolo. You go die for there. I no go die. You go just die for there. I like money. I come Lagos, come hustle, but I know go die for that kind thing this guy don don help her enough don give her money wetin you dey talk. o oh, lọpọlọ you no lọpọlọ mẹ o sọ̀rọ̀ sí ni if na you ah. if na there you go die. Shotigbo, if na you dey as you, you no go do pass like that. Omo, I no go do pass like that. I will be contented. Yes. So, so make ko ko ni tẹ́lọ́rùn lo. No, ko ni tẹ́lọ́rùn. Ko ni tẹ́lọ́rùn àbí. Yes, what to lose, What to lose nìyẹn. Tó yẹ kó jẹ́ ká bọ́ ọmọ yẹn sọ̀rọ̀, ká bẹ̀ ká sọ nǹkan tó da, yẹ jẹ́ shit. Èló ló fẹ́ fún ẹ gan How much you wan How much you wan give you? Wetin concern you na? You wan my friend. Na my friend, bàbá sí ni. ọpẹ́ ló yẹ kó dún ọ̀pọ̀ ní ìlú ọ̀hún. ni very a bí ẹ̀ padà. ta ló ọkọ wọ ní sí olùfẹ́ máa sàmì jó. ṣebí wọ̀tọ̀ ni mo ní kó wá kí ló lè tó tún mú ìyàwó ẹ̀dá ní Samson. Um, òótọ́ ni ìwọ̀nba tí mo fẹ́ kúrò nílé tó dẹ̀ ní òun máa tẹ̀lé mi àti pé ibi lòun náà ń bọ̀ so I just feel àlejò máa bọ̀. Um, àǹtí mi báwo ni ọkọ mi ṣe mo máa bọ̀ lọ́dọ̀ yín tí mo dẹ̀ wá létí mi nílé tẹ̀lé ṣé ẹ̀yà àti ọkọ mi ẹ fẹ́ máa dá ṣe nǹkan lẹ́yìn mi. wà á òkè ó ti dà ọ̀rọ̀ ta ni kí bàbá má gbé bàbá ló máa padà parí ẹ̀ nìyẹn. bọ́dà ṣé o mọ ẹni tó jókòó Yeah, I'm, I'm okay. Show Mama, mọ ọmọbìnrin yìí ni mo béèrè lọ́wọ́ ìwú Um, yeah. Ha. Say something. Girlfriend Mini. What? Samson. Girlfriend. Àǹtí mi ẹ jù kí ló girlfriend mi ti báwo kí ló ṣẹlẹ̀ níbà. nígbà tí a kọ́kọ́ bẹ̀rẹ̀ owó lọ́wọ́ ẹ̀yìn nílẹ̀ ni jẹ́jẹ́ mi ni mò ń wá so kí tó pàdé Samson nígbà tí mo pàdé Samson ó fi ìfẹ́ hàn sí mi ó ṣe é títí tó fi ní kí n fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀. lákọ̀ọ́kọ́ mi ò fẹ́ ṣùgbọ́n ìgbìyànjú ẹnu mọ́gi ó gùn ún mo dẹ́bọ̀ títí kó má ṣẹlẹ̀ àfìgbà tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tán. One ń me. See, um, babe, that time tí àwọn nǹkan to share ṣẹlẹ̀ láàrin wọn tó ń ṣẹlẹ̀ tó jẹ́ ti ń tell on my health even from what the doctor said and still you know the way you bó ṣe ń ṣe yẹn náà ló ṣe you're not giving me any space. And, each time tó bá refuse me I, I have to look for a way so I always run to her for rescue. Oh. Oh. Sister, I love you. Shall we go gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo gbà pé ẹ̀bi mi ò gbogbo but um, um, anything tẹ́ bá fẹ́ èmi àti ọkọ mi ready láti ṣe fún mi just name it anything you want anywhere tẹ́ bá fẹ́ lọ even tó bá dé owó i'm ready láti fún yín i'm ready láti compensate yín ètò tó rọ lọ́wọ́ ṣe rí nǹkan tó ń ti dá láàrin mi àti ọkọ mi ètò tó rọ lọ́wọ́ mi fẹ́ kó bàjẹ́ ó ti bàjẹ́ yá ẹ pa ọ̀bọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ti kọjá ibi tí ẹ rò. Hmm? ìgbà tí mo gbìyànjú títí pé kí Samson máa fìfẹ́ hàn sí mi bó ṣe ń fìfẹ́ hàn sí mi tẹ́lẹ̀ tí mo rí pé kò ní gbọ́ kò dẹ̀ ní gbà wọ́n rò pé kàkà kóhun àtìyàwó ẹ̀ jọ máa gbé nínú ayọ̀ kí èmi wá wà nínú ìbànújẹ́ pẹ̀lú oyún tí mo ní fún mo wá dọ́gbọ́n sí. ọ̀rọ̀ tí èmi àti ń jọ ṣe fún sísọ nígbà yẹn èmi ti gbà gbà tí èmi dèrè mi rò ọ̀rọ̀ yẹn gidi gan rí mo ti gbà fún ṣíṣe orí ọ̀rọ̀ náà mo ti gbà. o ti wá gbà mí sí. Hmm. kí ni yẹn. Hmm. mo ń funra sí ẹ o ṣé kìí ṣe pé o ti lọ sọ fáwọn ọlọ́pàá. ẹ eh, rárá o etí méjì kò ṣe fún ọ̀ràn rárá o etí méjì kò ṣe fún ọ̀ràn o kàn yẹ pé ohun tó ń ṣe mí rí ìbẹ̀rù gangan rin pé kókó owó dára ṣe rí gbà yẹn kókó owó àdéhùn tá a ṣe rí gbà yẹn ló ń ṣe fún ẹ̀rù gidi gan torí Yorùbá ọ̀pọ̀ fún kìnìún gidi ibi tí èmi ti kọ́kọ́ ṣiṣẹ́ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ní Sùúrùlérè Yorùbá ló kún bẹ́ẹ̀ jìbà wọ́n ṣe fún kìnìún gan fún mi gan òun ló rí mi kúrò níbẹ̀ gan. ọkàn ẹ balẹ̀ tó bá jọ owó yẹn kì í ṣe wàhálà owó ẹ ti wà nílẹ̀ tí Yorùbá ti gbà láti ṣe nǹkan tó kàn máa ṣe nísìnyí ni pé tó bá ti fi sínú oúnjẹ yìí tán rí i dájú pé wọ́n jẹ oúnjẹ yìí o àti pé ọjọ́ tó bá máa máa jẹ́ kó mọ̀. kò sí wàhálà kò sí wàhálà. òun lélẹ̀ tó bá kan tó ró síbẹ̀ báyìí ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n ìdérí kan ni kò dá sí ìjọ́ tó bá máa lò èmi máa jẹ́ kó mọ̀. kò sí wàhálà. tó bá ti wá ṣetán èmi àti bẹ́ẹ̀ ṣètò bó ṣe máa cross border ó tún ṣerú mọ́ nìyẹn o wàá lọ máa jọba nílùú yín lọ. àǹtí ràn ẹni ti ṣe fún ìlérí rìn sí o kó má yẹ̀rọ kú o kó má yẹ̀rọ kú o. kò lè yẹ ìṣòwàrà ìṣòwàrà tọjú tọjú ìkìlọ̀ tí ọlọ́pàá bá fi lè mọ̀ báyìí ìwọ ló máa mú o ó dẹ̀ máa pa ẹ́ èmi báyìí o mọ̀ pé mo mọ̀yàn sí nǹkan tó fẹ́ ṣe fún mi. etí méjì ò ní gbọ́. Ah, kí ló lè tó yìí kí ló lè tó yìí kí láì gbé kí lo jù but mo ń fún ẹ lówó náà ṣé mi ò sanwó sẹ́fìsì I told you it's not about the money. So so so so so, so it's, it's, it's about what? Ẹ wo ẹ jẹ́ ká tètè lọ lé àjò fi kúrò nílé. Ọlọ́mọ jẹ́ kó gbàgbọ́ jẹ fún wa. Àbí nǹkan burúkú tó gbé fún ní ìsìn kó má lọ lò fún yàn lọ́jọ́ kan. Àjọ fi ti gbàbọ̀dé. Yes. Torí ẹ̀ ni mo ṣe wá. Ìgbà tí àjọ fi ti execute iṣẹ́ tí mo gbé fún tí mo wí pé ṣe ti dáhùn mo wá ní pé kí n wá. kí wọ́n lè mọ ibi tí ìyá yín ti ṣe wá. are ah, ah, you normal. last oúnjẹ tẹ jẹ nílé kẹ tó máa bọ̀ wá ó ti wà poison. Eh! mo gbé. Ah, very soon ẹ máa kú. wá wá wá ẹ bá kú. mo rí bẹ́ẹ̀ kà ni ẹ olórí burúkú ọmọ ni ẹ káàdì wọn pé olórí burúkú báyìí ni èmi nídìí ẹ dúró síbí báyìí gbọ́ mi ná ó gbọ́ kọ́ ọ̀yàn o tún wá ló máa kú ìwọ ló máa kú o àwọn ọmọ mi ò lè kú o má pa àbúrò mẹ́lẹ̀ pọ̀kọ ẹ̀ kí ló dé ìkà ni ẹ́. yes mo mọ̀ pé èmi náà máa kú. àwa mẹ́tẹ̀ẹ̀ta la jọ máa lọ o. mo ti dáràn láyé. àjọ máa lọ ni. wọ́n yá dìde dìde dìde kúrò nulẹ̀ mi dìde nulẹ̀ mi ta ló wà ní aládùúgbò ẹ wá gbà mí o. <coughs> <coughs> solution ni kí àwa mẹ́tẹ̀ẹ̀ta kájọ lọ rúṣà. èmi lè láyé mi mo ti dárò yé yé kí mo gbé mo gbé o yé àṣàǹsì yé ìyá ṣe àdánwò àlè ẹ ṣàánú ìdánwò àlè ìyá ṣe ń. yé yé ṣàǹsì.